إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́n bá wa àtọ̀rọ̀ ìkẹ́ àtẹ̀gẹ̀ fún aṣíwájú wa nàbíwá muhammad sallallahu alayhi wa sallam insha Allah àtúmọ̀ tẹ̀síwájú lórí tafsir suratul bayyina ìtì àǹbálọ láti àyà ilé kẹrin a'udhu billahi minash shaitanir rajim. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة الله بارك لنا ونصنفا أهل الكتاب من اليهود والنصارى أتيا المشركون الله بارك لنا ونقول لرين سوى شيء hatta ta'tiyahumul bayyina ó dìgbà tí ntí wọ́n bá wọn ṣàdéhùn rẹ̀ nínú àwọn al-kutubu sabiqa àwọn tíra tí ó ti lọ ntí wọ́n bá wọn ṣàdéhùn rẹ̀ ó dìgbà tí wọ́n bá tó rí kí dẹ̀ ni ntí wọ́n bá wọn ṣàdéhùn rẹ̀ òun náà ni òjíṣẹ́ tí ó wà anabi muhammad sallallahu alaihi wa sallam ní tí ó máa ka ntí ń bẹ́ẹ̀ nù síra. القرآن يوم كافوا، máa وما تفرق الذين wọn الكتاب، wa ma tafarraqa alladhina utul kitab ọlọ́ni àwọn utul kitab yìí àwọn yahud àti àwọn nasọ́ra ọlọ́ni wọn yapa ẹnu ìyẹn ni wípé wọn pín yẹlẹyẹlẹ nípa anabi muhammad sallallahu alayhi wa sallam wípé òjíṣẹ́ kan ń bọ̀ ahmed lórúkọ rẹ̀ àbí muhammad lórúkọ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni ìgbà tí ó ti dé wọn níyapa ẹnu wọn yapa ẹ máa tafarọ́kù àwọn ẹni wọ̀nyí àtàwọn yahudi ni àtàwọn nọ̀sọ́ra ni wọn níyapa ẹnu lórí pé anabi yẹn sallallahu alayhi wa sallam ó ń bọ̀ kódà àwọn ìròyìn báyìí ìròyìn báyìí ń bẹ fún ànábì yẹn tó bá dé aleyhi salatu wa salam alimami sa'adi rahimahullah wọ́n ní wa makhtalafa alladhina utul kitab min al-yahud wa nasara fi kawni muhammadin sallallahu alayhi wa sallam rasulan haqqan wọ́n ní àwọn ahlul kitab àwọn yahudi àtàwọn nasara wọ́n yapa ẹnu nípa wípé òjíṣẹ́ ọlọ́run kan ń bọ̀ sallallahu alaihi wasallam àwọn sọ yìí pé ó ní lima yajidunahu min na'atihi fi kitabihim pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti gbọ́ àwọn nǹkan tí wọ́n ti rí nínú tírà wọn nínú àwọn ìròyìn anabiwa muhammad sallallahu alaihi wasallam tí àwọn anabi wọn ti sọ fún wọn nínú táwọn náà ti kanú tírà wọn nípa òjíṣẹ́ yẹn ẹni báyìí ni ó jẹ́ nǹkan báyìí ni ó jẹ nǹkan báyìí ni ó jẹ wọ́n ti gbọ́ ìròyìn oríṣiríṣi ní dáadáa wọ́n ti kà wọ́n ti rí ìyẹn nípa anábìwá muhammad sallallahu alayhi wa sallam. illa min ba'di ma tabayyanaha annahu an-nabiyyu alladhi wu'idu bihi fi tawrat wal injil. ìgbà tí wọ́n tó yapa ẹnu tí wọ́n tó ní problem òní ìgbà tí anábì yẹn wá dé sallallahu alayhi wa sallam tó wọ́n rí wípé ẹni tí wọ́n ń ròyìn fáwọn nínú tawrat ẹni tí wọ́n ń ròyìn fáwọn nínú injil ṣó náà ló dé yìí bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n nígbàgbọ́ nínú ẹ̀tẹ́lẹ̀ nínú pé ó ń bọ̀ wá ṣùgbọ́n wọn mọ ẹni tí ó jẹ́ wọ́n kàn ń gbọ́ nípa ìròyìn rẹ̀ ní afáàní fakanu mujtami'ina ala sihhati nubuwatihi ẹnu gbogbo wọn kò lórí wípé ànábì ọlọ́run ọba kan ń bọ̀ ànábì ọlọ́run ọba kan ń bọ̀ falamma bu'itha nígbà tí wọ́n á gbé dìde jahaduha wa tafarraqu wọ́n jà á níyàn ẹ̀rí iṣẹ́ tọ́lọ ń gbéra wọ́n jà á níyàn wọ́n takò wọ́n nígbàgbọ́ sí wa tafarraqu wọ́n ṣèyapa ẹnu wọn yapa lórí ẹ̀ ẹnu wọn ò kò ló fi jẹ́ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní iftaraqat al-yahud ila ihda wa salatin wa sab'ina milla ó ní àwọn yahudi ìjọ wọn ti pín sí seventy one wa iftaraqat an-nasara ila isnatayni wa sab'ina milla ó ní àwọn ìjọ nasara àwọn náà ti pín sí seventy two. وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين ملة ولي أمي هي أمة نبي محمد صلى الله عليه وسلم ونمبر 73 كلها في النار إلا واحدة ولي بقوة ومانا نوا بقوة نوونا إلا واحدة آيات يقاششون so àwọn Yahudi àwọn náà ti pín sí oríṣiríṣi oríṣiríṣi sect ló wà láàrin wọn sect kọ̀ọ̀kan ní tó ń ṣe ó yàtọ̀ sí ti sect míì ṣe nínú yahudiya wọn bákan náà àwọn nàṣọ́ra àwọn náà pín yẹlẹyẹlẹ sí oríṣiríṣi àtìlẹ́sà àti ẹ̀mọ́ rárá tẹ́ ẹ bá ń wo àwọn tó ń bẹ lásìkò yìí nínú àwọn tọ́jẹ́ náà sọ́ra àmọ́ rí oríṣiríṣi tó wípé àwọn náà ò nígbàgbọ́ láàrin ara wọn wípé àwọn lè ṣe ìjọsìn lọ́dọ̀ àwọn ẹlòmíì lára àwọn táwọn náà jẹ́ náà sọ ọ́rábí sí wọn. àwọn kan ní pẹntikọ́sà àwọn kan ní kinní kan àwọn eléyìí wọn lè lọ sí ṣọ́ọ̀ṣì àwọn tọ̀hún láti lọ sí ìjọsìn. àwọn tọ̀hún náà ò lè wá sílé ìjọsìn àwọn ti bí láti wá ṣe ìjọsìn. ìní báyìí lòun bí lọ́ǹsì tọ̀hún náà sọ pé ibìkan lòun bí lọ́ǹsì àwọn kan nígbàgbọ́ nínú àwọn roman catholic kìíní kan àwọn kan wọ́n wulẹ̀ nígbàgbọ́ nírú irú nǹkan bẹ́ẹ̀ bó ṣe lè wò kó mọ́ àwọn kan nígbàgbọ́ yìí kan níbi ìrísà bákan ni àwọn kan wọ́n nígbàgbọ́ wé bẹ́ẹ̀ ni oríṣiríṣi wọ́n ṣe kíni àwọn náà pín yẹlẹyẹlẹ ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ọlọ́ni wàmọ́ tafarọ́fọ̀ lẹ́rìí na ó tó lè ta àwọn ènìyàn wọn pín tẹ́lẹ̀ o gbàtún bẹ̀rẹ̀ sí ní pín ilá min báàdì máa jà àtúhùnmùl bàyínà ìgbà tí báyínà yẹn dé tí ànábì yẹn dé sallallahu alaihi wasallam pẹ̀lú iṣẹ́ tọ́lọ́wọ́n bá àdìsẹ́ra gbéran pẹ̀lú òdodo pẹ̀lú ìmọ́lẹ̀ lódi wípé wọ́n fi kééta wọ́n fi yin ọ̀rọ̀ rẹ̀ dànù lódi wípé wọ́n gbàgbọ́ torí pé wọ́n ràn kan wípé ìran tó ti wá yẹn wọn ràn kan wípé ìrántí ó ti wá nìyẹn láìléèdì yẹn wọn bìlíì pé bíi sanad muhammad ó ti wá nìyẹn sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ wọn ni pé ìkànnú àwọn bànú israel ìran bànú israel náà ni alẹ́ muhammad ó ti jáde sallallahu alayhi wa ṣùgbọ́n gbà tí ó dé falamma ja'ahum ọlọ́nípa tó dé bil bayyinat pẹ̀lú àwọn àlàyé pẹ̀lú ìmọ̀nà pẹ̀lú ìmọ̀lẹ̀ kí ni wọ́n sọ kọlu hara sihiru mubi wọn ni ìdá tí ó gbogbo lélẹ ọlọ́ni wà má umiru kí la pa wọn láṣẹ pé kí wọ́n ṣe wà má umiru illa liya'budullaha mukhlisina lahud-din ọlọ́ni àpá wọn láṣẹ nǹkan míì a ní kí wọ́n ṣe nǹkan míì ju pé kí wọ́n sin ọlọ́run ọba àlìkẹ́ ọlọ́lọ́ illa liya'budullaha kí wọ́n sin ọlọ́run Allah mukhlisina lahud-din kí wọ́n sin ọlọ́run lóhùn nìkan ṣoṣo alimami sáàdì rahimahullah wọ́n ní wà má umiru fi sáìrì ṣàrọ́ọ̀ì ilà liya'budullah wahada qasidina bi ibadatihim wajha níta ní kí wọ́n ṣe náà ní pé kí wọ́n sin Allah níta ní kí wọ́n ṣe nìyẹn ló fi jẹ́ pé anabi Isa alayhi salatu wassalam ọjọ́ àlùkìyàmà yóò dìnáì gbogbo àwọn tí wọ́n pera wọn ní ọmọlẹ́yìn rẹ̀ lọ́jọ́ àlùkìyàmà eléyìí ń bẹ nínú alukur'an ọlọ́run sọ sínú alukur'an ipe tó bá di àlùkìyàmà ọlọ́run á máa béèrè lọ́wọ́ Isa alayhi salam ipe ya Isa ibn Maryam ìrẹ́ Isa ọmọ Maryam a anta qulta lin-nasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah ṣé wọ́n lọ sọ fún àwọn èèyàn àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn èèyàn wọ́n ló ní kí wọ́n mú ẹ gẹ́gẹ́ bí ọlọ́run ìwọ ló ní kí wọ́n mú wọ àtìyá rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run àwọn wo ni wọ́n mú Mary Mariam gẹ́gẹ́ bí ọlọ́run àwọn wo ni àwọn tán àwọn bí a ṣe Roman Catholic ẹ àwọn ni wọ́n mọ̀ pé mother of Jesus àwọn ni wọ́n mọ̀ pé Holy Mary mother of God àbí kìnnìkan ọlọ́run wa béèrè lọ́wọ́ Isa aleyhi salatu wa salam a anta qulta linnasi takhiduni wa ummiya ilahayni min dunillah ṣé wọ́n ló ní kí ìwọ ló ní kí wọ́n máa mú wa àti ìyá rẹ gẹ́gẹ́ bí ọlọ́run lẹ́yìn Allah anabi Isa ó dáhùn qala subhanaka yóò ní mímọ́ rí ọlọ́run ma yakunu li an aqula ma laysa li bihaqqi kò tọ́ fún mi kí n sọ ní tí òun ṣe tèmi ẹ̀tọ́ tí mi ní kí n máa pèrà mọ́ra mi yóò nílẹ̀ ọlọ́run kò tọ́ fún mi mi lè wí bẹ́ẹ̀ nkúntù hù tó bá jẹ́ pé mo wí bẹ́ẹ̀ gan-an ni fàkọ́dà alimta ìwọ́lọ́wọ́n ọba mọ́ anabi isa alayhi salatu wa salam yóò firi ara rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n ń pè lọ́lọ́ nílé ayé ń bí lọ́jọ́ àlùkìyàmọ̀ yóò firi ara rẹ̀ pé nkúntù kultuhu tó báyìí pé mo wí bẹ́ẹ̀ ni faqad alimta ìrẹ́lọ́wọ̀n ọba ma ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsika ìrẹ́lọ́wọ̀n ọba ma ti ń bẹ nígbà yà mí èmi ò ma ti ń bẹ ní èròǹgbà ẹ̀rẹ́ ọlọ́run innaka anta allamul ghuyub ìrẹ́lọ́wọ̀n bá ní ọba tí ó nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo tó pamọ́ anábì Isa alayhi salatu wa salam yóò dì náà àwọn yóò ní ma qultu lahum illa ma amartani bihi ní nítorí sọ fún wọn náà mo wí fún wọn ẹ̀rí nítorí wí fún wọn ni mo wí kí ọlọ́ọ̀ni kò wí fún wọn àní ibudullaha rabbi wa rabbakum ní tí mo wí fún wọn náà ni pé ẹ máa sin ọlọ́run ọba mi ọba ayé ọba gbogbo èèyàn ọba gbogbo ayé òun ni ẹ máa sìn kí dẹ̀ ni ti ń bẹnu Suratul Bayyinah náà ọlọ́ni wà má umiru illa liya'budullah á ní kí wọ́n ṣe nǹkan ẹ̀mí ju pé kí wọ́n sin ọlọ́run ọba lọ mukhlisina lahu ad-dina hunafa kí wọ́n sin ẹ̀rì hunafa àfàsọ yìí pé ma ìlína àni ṣírkì ila al lẹ́ni tí yóò bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ ṣíṣe lọ síbi ìgbàgbọ́ kí wọ́n ní ìmánì kí wọ́n jìnnà sí ẹbọ ṣíṣe qasidina bi ibadatihim wajha lẹ́ni tó ní èròǹgbà pé à ń sin ọlọ́run ọba lóhun nìkan ṣoṣo níta ni kí wọ́n ṣe náà nìyẹn ẹ wo ìbámu tí ń bẹ láhàyè àyà yìí wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina ọlọ́run ní àpamọ́ láṣẹ nǹkan ní ìjọ kí wọ́n sin ọlọ́run lóhun nìkan ṣoṣo lọ àti ntí ìsá sọ fún wọn ntí ìsá ó mọ ìpè máa ń kúlùtù láhùn ilá máa àmárkà ní ibíyì mí sọ nǹkan mí fún wọn ju pé n tó ní wí fún wọn náà mo sọ fún wọn àní ìbùdókòlọ́ha wà tánì bùtọ̀ọ̀kù àní ìbùdókòlọ́ha rọ̀bí wà rọ̀bàkù. ìpè ẹ̀sìn ọlọ́run ọba ọba mi ọba yín èyí tí mo wí fún wọn ò jù bẹ́ẹ̀ yẹn lọ fọlọ́mọ fáìtà ní ṣùgbọ́n ìyíṣà yóò sọ fún ọlọ́run pé ìgbà tó padà wá mú mi kúrò láàrin wọn kúńtà àǹtà rọ̀kì ìbà àlẹ́yìn ní tí wọ́n ń ṣe lẹ́yìn wá àgbà náà ìrẹ́ lọ́wọ́n bá nìkan lólùṣọ́ wọn ìwọ ló mọ ẹ̀rí Isa alayhi salatu wassalam yóò gbọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn tí wọ́n ń pè ní ọlọ́run yóò gbọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn tí wọ́n ń sìn tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n mú gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ó gbà wọ́n là tí sáwọ́ bọ̀pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn níwájú ọlọ́run torí pé ẹ̀tọ́ tó yẹ kí wọ́n fún ọlọ́run ò ní wọ́n ń fún ànábì ọlọ́run yẹn tàbá mùsùlùmí tó bá ń ṣe the same thing fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ń gbé ẹ̀tọ́ ọlọ́run ó gbé fún ànábì wa Muhammad náà nìyẹn sallallahu alayhi wa sallam Islam rẹ̀ lè bàjẹ́ ẹni tó yẹ kó máa pe ọlọ́run tó wá ń pe òjíṣẹ́ ọlọ́run kan tó yẹ kó máa pe Allah ó wá sọ pé yá Muhammad ya Muhammad ya Muhammad kò sí ẹ̀tọ́ láàrin òun àtẹni tó sọ pé ya Jesus o Jesus o Jesus o Isa ẹ̀tọ́ pé ya Isa ya Isa àbò pé ya Musa ya Musa torí pé àwọn tó ń pè yẹn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n anẹ́bí ọlọ́run ni gbogbo wọn aleyhi musalatu wasalam àti anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó ẹnìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run nínú àwọn ẹrúfin ọlọ́run kò gbọ́dọ̀ máa pe ànábì ọlọ́run kankan láti gbọ́ bùkátà rẹ̀ kò gbọ́dọ̀ máa pe òjíṣẹ́ ọlọ́run kankan láti dáàbò bò tó bá ṣe bẹ́ẹ̀ ní tó ṣe yẹn là ń pè ní al-ishraku billah ó ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ó ti ń bá ọlọ́run wa orogún ká má ṣe wá sọ wípé ó wá ń pe ẹ̀dá ọlọ́run kan yàtọ̀ sí àwọn ànábì ọlọ́run ó wá ń pe nǹkan míì bí a ó forí balẹ̀ fún òrìṣà kan ni àbó ń pe àwọn àfáà kan níbì kan àbó ń pe wòlíì kan níbì kan láti tọrọ ìdáàbòbò àmúfẹsẹ̀kọ ó wá dárúkọ wòlíì kan Ibrahim Niyas ó dárúkọ Ahmada Tijani ó dárúkọ ìkíní kan ṣéwù kan níbi kan ṣéwù Búlálà níbi kan kó gba òun là kò sí ẹ̀tọ́ láàrin òun tó ń pe ṣéwù bulala, ó ń pe Ibrahim Niyas àtẹni tó ń pe Jesus nígbà tí ó fi ẹsẹ̀ kọ ìkan kan náà làwọn méjì níwájú Ọlọ́run torí kíni torí pé ẹ̀tọ́ ọlọ́run ni wọ́n ń gbé fún àwọn ẹ̀dá ọlọ́run nínú àwọn ẹrúsìn rẹ̀ Tọlọ ni wà má umiru ila liya'budullaha ní tá a pa ọmọ ìdí ènìyàn láṣẹ kojú yí ẹsìn ọlọ́run ọba lọ mukhlisina lahu dina hunafa ọ̀rọ̀ àkídà nìyẹn ọ̀rọ̀ àdì ọkàn nìyẹn ẹ mú ọlọ́run lọ́kan ṣoṣo ẹ má bàa wá orogún ẹ má pe nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́run ẹ má mọ̀ pé ìsámá ẹ má máa pe Muhammad sallallahu alayhi wa sallam ẹ má pe màláíkà àwọn táwọn ń pe rọ̀wàníyà nínú àwọn táwọn náà ń pélé pé mùsùlùmí làwọn ẹ́ ya rọ́rùkọ ya ìlú sàádà bíìlà sàdádà bíìlà sàdádà bá bíìlà wọ́n ní orúkọ àwọn rọ̀wàníyà kan ni ṣọ́lọ́ ní ẹ̀pẹ́ rọ̀wàníyà kan ni ọlọ́run ní ẹ̀pẹ́ rọ̀wàníyà kan ta lọ́lọ́run ní ẹ̀pẹ́ Allah kúlìdì Allah awìdì Rahman ayyama tad'u falahu al-asma'ul husna ọlọ́run ni ẹ pé allah ẹ pé ar-rahman àwọn orúkọ ọlọ́run nìyẹn èyíkéyìí tẹ bá pè ní àwọn orúkọ ọlọ́run ọlọ́run ló ní àwọn orúkọ tí ó rẹwà jùlọ ọlọ́run ló ní àwọn orúkọ tí ó rẹwà jùlọ tó kò tọ́ fún ẹ̀dá kan kó pe ìkánú àwọn ẹ̀dá ọlọ́run nígbà tó bá wà ní ipò ìnira lápèjúwe ìpè lágbájá gbà mí lágbájá ràn mí lọ́wọ́ tó bá jẹ́ pé tó ń béèrè ìyìn tí ń bẹ ní ìkápá ẹnìyẹn ni bóyá nísìnyí ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn jáàmù mọ́ wá wà ní ilé kò wá rí bọ́ta ó wá ń gbálẹ̀kùn gbálẹ̀kùn kò rí lẹ́kùn sí ó wá ń pe àwọn táwọn àìníta abẹ́ni tó ń rí kọjá lọ wípé ẹ̀dá kan bá ń sílẹ̀kùn ẹ̀dá kan bá mi já ilẹ̀kùn yìí ẹ̀hẹ̀ ó ń béèrè ìrànlọ́wọ́ wọn ìyẹn ní ti kò sí nǹkan tó burú ń bẹ̀ torí pé n ti ń bẹ ní ìkíyà ènìyàn nìyí ṣùgbọ́n ó wà nínú difficulty ó wà nínú problem nínú yàrá ó wá ń pe ẹni tí ń bẹ nínú sàárè pé dákun gbà mí dákun là mí ẹni tí ò sí lọ́dọ̀ rẹ̀ dákun ràn mí lọ́wọ́ spiritual assistance ló ń wá yẹn ní tó ń ṣe yẹn ọlọ́run nìkan ló yẹ kó dojú àdúrà yẹn pọ̀ ọlọ́run nìkan ló yẹ kó máa pè é kìí ṣe anabi muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe àwọn malaika ló yẹ kó máa pè kìí ṣe ṣéwù tìjà ló yẹ kó máa pè kìí ṣe anabi isa ló yẹ kó pè. mukhlisina lahu dina hunafa ẹ̀sìn tó mọ́ kanga ó yẹ ká sin ọlọ́run pẹ̀lú ọkàn ọlọ́run wa ni wa yuqimu salah bákan náà kí wọ́n máa gbẹ́rùn dúró wa yu'tu zakah kí wọ́n yọ zaka nígbà tí zaka bá wọ owó wọn wàdáàlì kàdí inú lọ́kọ́ yìí ma ọlọ́ni ẹ̀sìn tó dúró déédéé nìyẹn alimami Sa'ad rahimahullah wọ́n ní wàdáàlì ka huwa dínú istiqama wa huwa islam ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn tó mọ́ kanga kúrò níbi àmúlùmálà kò sí ẹ̀sìn náà wàláhì tó dàbí alẹ́ islam ẹ̀rí ọlọ́ni inna dina inda Allahi al-islam ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run òun náà ní islam ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu ẹni tó bá ṣe ojú kòkòrò ẹ̀sìn míì lẹ́yìn islam falan yuqbala minhu ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ ẹ̀ ìmí ìgbọ́lọ́ tójú bọ̀ yẹn ọlọ́run láà ní gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn nìkọ́kọ́ ó ní wa huwa fil mina lè kọ́ sírì tó bá di ọjọ́ àlùkìyàmà ẹni yóò wà nù àwọn ẹni òfò yóò wà nù àwọn lùzà ẹni tó lọ tójú bọ nǹkan mi lẹ́yìn Islam tó ló fi jẹ́ wípé nínú àyà yìí ọlọ́ni wàdálìkà dínú al ẹ̀sìn tó dúró déédéé nìyẹn òun náà ní ẹ̀sìn Islam àwọn jẹfẹ̀rí Maka àwọn mushrikun lásìkò anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gọ́ọ̀rọ̀ wọn náà gbà wípé islam lọ́nà lóbi jẹ́ wípé táwọn béèrè lọ́wọ́ wọn àwọn náà wọ́n sọ pé allah ṣùgbọ́n wọ́n ń bọ òrìṣà àyẹ̀ ń pe allah ẹlẹ́ tó ń bọ òrìṣà ẹ́ wọ́n láwọn ò àwọn òrìṣà yẹn o ẹ́ ọmọ náà na'buduhum illa liyuqarribuna ila allahi zulfa a kàn fẹ́ kí wọ́n mú wa súnmọ́ ọlọ́run ni ẹ̀ ń sìn wọn náà nìyẹn ìdánpè ní ìbádà náà ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹni tó ń wárìrì fún ẹni tó ń mu jẹ́kí níkan fún tó wá sọ yìí pé òsìn ò fẹ́ kó mú ẹ súnmọ́ ọlọ́run ni tó bá tún sì ń kọ́ kí ni wàá ṣe ṣé wàá ṣe kọjá tó ń ṣe yẹn ọ̀rẹ́dì ni wadhalika dinul qayyima ọlọ́run ní ẹ̀sìn Islam òun náà ní ẹ̀sìn tó dúró déédéé àwọn àfáìsìn wọ́n lo ááyà yìí láti fi ṣe ẹ̀rí wípé àwọn iṣẹ́ oríkèéríkèé ara wa ẹ̀rí iṣẹ́ oríkèéríkèé ara àmàlù jawari bíi as-salat az-zaka eh, hajj ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìbádà táwọn fi ara wa ṣe wọ́n ní minal iman ẹ̀rí ni pé ara ìgbàgbọ́ wa ni ara ìgbàgbọ́ ló wà àwọn iṣẹ́ tá à ń ṣe sọláàtù wa wọ́n ní ara ìmánì wa ni eléyìí nínú àkídà ahli sunna wal jama'a òun ló wà nínú àdìọ́kàn ahli sunna wal jama'a òun ni wípé al-imanu al-iman qawlun wa amal àwọn afáàsùn náà sọ yìí pé táǹpì ní iman qawlun wa amal ó kó gbólóhùn sínú ó dẹ̀ kó iṣẹ́ sínú qawlul qalbi gbólóhùn ọkàn gbólóhùn tá à ń fi ọkàn wí wà kọ́wùlù lìsàn àti gbólóhùn tá à ń fi ahọ́n wa wí lára ìmánì ni gbólóhùn tá à ń fi ọkàn wa wí ẹni tó ń fi ọkàn rẹ̀ dúpẹ́ fún ọlọ́run ẹni tó ń fi ọkàn rẹ̀ ṣe subhanallah ẹni tó ń fi ọkàn rẹ̀ ṣe alhamdulillah ẹni tó ń fi orí ahọ́n rẹ̀ ṣe subhanallah ẹni tó ń fi orí ahọ́n rẹ̀ ṣe alhamdulillah ó ń ṣe azkar ó ń ka qur'an ẹ́ al'amru ó ń ṣe pẹ̀lú ahọ́n rẹ̀ àwọn tó ń ṣe yẹn wọ́n ní mínà ìmán lára ìgbàgbọ́ ni lára ìgbàgbọ́ ni wọ́n ní bákan náà wà ámọ́lù kọ́líbì wọ́n ní iṣẹ́ ọkàn iṣẹ́ tá à ń fi ọkàn wá ṣe lára ìgbàgbọ́ ni lápèjúwe alkhawf ìbẹ̀rù láti ẹ̀mí wá láti ọkàn wá ara ìbáàdà ni ká máa bẹ̀rù ọlọ́run láti ẹ̀mí wa wá wọ́n ní lára ìbáàdà ni. lára amalu kọ́líbì ni lára iṣẹ ọkàn ni ẹ kéèyàn máa bẹ̀rù ọlọ́run láti inú ẹ̀mí wá bákan náà ran kan hope máa kankan látọ̀dọ̀ ọlọ́run ẹ rọ̀já í ilẹ̀ yìí kà ká máa wí pé èrè o ẹ hope mi ọ̀dọ̀ rẹ ló wà ìyẹn ni ni ń kan gbogbo dáadáa Si ọ̀dọ̀ rẹ ni mo gbọ́kànlé àtàwákùl alàláhì kí yẹn gbọ́kànlé kó dára dé nǹkan kó dára dé ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí lára amalul qalbi iṣẹ́ ọkàn ni wọ́n jẹ́ sàfàfà yìí pé alìmánu qawlun wa amal yìí pé ìmánì wà lára tó kó sínú nìyẹn amalul qalbi wà amalul jawarih àwọn iṣẹ́ ọkàn àti àwọn iṣẹ́ táwọn fara ṣe àwọn iṣẹ́ ara gẹ́gẹ́ bí asọ́láàt ẹ́ ìrun tá ń kí gẹ́gẹ́ bí hajj tá ń ṣe iṣẹ́ ara ni ẹ́ àti àwọn iṣẹ́ mìíràn àwọn ìbàdá tí a ń ṣe pẹ̀lú àwọn eríkèríkè ara wa wọ́n ní lára ìmánì ni tó lákòótán ahàlùsúnà wọn sọ ipa alkọ́ọ̀lù alẹ́ ìmán kọ́ọ̀lù wà ámàlì ipe ìmánì ó kó ọ̀rọ̀ sínú ó dẹ̀ kó iṣẹ́ sínú kọ́ọ̀lù lẹ́kọ́líbí wà kọ́ọ̀lù lẹ́sàn gbólóhùn ọkàn àti gbólóhùn orí ahọ́n amalu lẹ́kọ́líbí wà amalu jawari iṣẹ́ ọkàn àti iṣẹ́ oríkèéríkèé ara wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmánì ni ẹ̀rí wọ́n lára ìmánì ni eléyìí àfihàn ahlus sunna wal jamaa ni àmọ́ bẹ́ẹ̀ torí pé àwọn kan bẹ tó jẹ́ wípé àwọn onígbàgbọ́ yìí pé àwọn iṣẹ́ wa lára ìmánì ni kódà àwọn onígbàgbọ́ yìí pé àwọn iṣẹ́ wa ó máa ń ní ṣe ó máa ń nípa tó máa ń kó lára ìmánì kí lẹ̀ ní ipa náà ó máa ń ṣàlékún ìmánì ó sì máa ń dín ìmánì kù so alùsùnà wà jàmáà nínú ìgbàgbọ́ tí anabi muhammad sallallahu alaihi sallam tó fi lélẹ̀ fún wa ní pé àlè ìmánì yazidu wa yanku ìmánì yà máa lékún a sì máa dín kù kí ló máa ń lé ìmánì kún yazidu bi tọ́ọ̀à ìmánì yà máa lékún pẹ̀lú tọ́ọ̀à kéèyàn ó máa tẹ̀lé òfin ọlọ́run kó máa tẹ̀lé òfin ọlọ́run kó máa ṣe ìbàdàn kó jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ìmánì ó máa lékún bẹ́ẹ̀ yẹn wàyà ń kó sobèlì máa tìyà ìmánì a máa dínkù téèyàn bá ti ń ṣe ọlọ́run tó bá ti ń tàpá tó fi ọlọ́run ìmánì yẹn ó máa dínkù ìmánì ẹlòmíì ó máa wá yóró yóró yóró yóró látara wípé gbogbo ìgbà ló fi ń tàpá tó fi ọlọ́run òun ò ń ríṣẹ́ rí kan ṣe so ìmánì ṣe nǹkan tó máa ń dúró sójú kan náà yazid wa yanqus adẹ̀rí ẹ̀rí fún eléyìí ní alukur'an adẹ̀rí ẹ̀rí fún eléyìí ní alukur'an ní suratul anfal ẹ́ ọlọ́run sọ yìí pé innamal mu'minuna alladhina idha dhukira Allah wajilat qulubuhum àwọn onígbàgbọ́ òdodo ẹ̀rí nìyẹn o ipe ìmánì àmọ́ lékún o ọlọ́run àwọn onígbàgbọ́ òdodo idha dhukira Allah táwọn ti dárúkọ ọlọ́run ọba létí wọn àbí wọ́n rántí ọlọ́run wajilat qulubuhum ẹ̀mí wọn ó gbọ̀n pẹ̀pẹ̀ wa idha tuliyat alayhim ayatuhu táwọn ká àmì ọlọ́run sí wọn létí zaadathum imana yóò ṣàlékún ìmánì wọn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yóò ṣàlékún ìmánì wọn ajẹ́ pé ìmánì àṣekínni o àmọ́ lékún tó bá dẹ̀ ti ní ability láti lékún automatically yóò ní ability láti reduce zaadatuhum imanan wa ala rabbihim yatawakkalun ọlọ́run ní àwọn tá a sọ yẹn wọ́n ní reliance lórí ọlọ́run wọ́n ní tawakkul lórí allah subhanahu wa ta'ala alladhina yuqimuna as-salah nínú tí máa lé ní ìmánì wọn kún ọlọ́run ní wọ́n máa ń kírun èrè amalu jawarihi nìyẹn iṣẹ́ àfaraṣe nìyẹn iṣẹ́ àfaraṣe a máa lé ìmánì kún ẹ̀rí wà mimma razaqnahum yunfiqun wọn tún máa ná tí wọ́n ní. ọlọ́wọ́n sọ pé ulaika humul mu'minuna haqqan ọlọ́ọ̀ni àwọn yẹn àwọn tí wọ́n nígbàgbọ́ ń tòótọ́ nìyẹn àwọn tí wọ́n nígbàgbọ́ nígbàgbọ́ tòótọ́ àwọn nìyẹn ìmánì wọn máa ń lékún látara kíni látara pé wọ́n ń tẹ̀lé òfin ọlọ́run wọ́n ń ṣe iṣẹ́ ọkàn àtàwákùl wọ́n ní tàwákùl ala yẹ iṣẹ́ ọkàn nìyẹn amalul qalbi nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ ara ẹ̀rí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ torí ahọ́n qawlul lisan ẹ̀rí wa idha tuliyat alayhim ayatuna zadatuhum imana tó àwọn àyà wọ̀nyí àpẹẹrẹ àbí ẹ̀rí òun ni wọ́n jẹ́ lórí wípé al-iman yazid wa yanqus ìmọ̀ máa lékún àti máa so bákan náà suratul Bayyinah àwọn àfa máa ń lo àyà ilé yìí náà ìpè wà má tafarraqa alladhina utul kitab no wà má umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa wa yuqimu s-salata wa yu'tu z-zakata wa dhalika dinul qayyimah wọ́n ní àyà yìí ẹ̀rí ni wípé àwọn iṣẹ́ wa ń kọ́ lára ìmánì ni wọ́n ṣẹwárí àwọn sect tí wọ́n gbà wípé àwọn iṣẹ́ lára ìmánì ni àwọn gbà wípé iṣẹ́ ò ní kankan ṣe pẹ̀lú ìmánì wọ́n gbà wípé kò ní kankan ṣe pẹ̀lú ìmánì kódà àwọn míì ni wọ́n gbà wípé ìmánì kì lékún kì sì dínkù bọ́rọ̀ gidi ni àwọn ẹni wọ̀nyẹn àwọn sẹ́ẹ̀tì yẹn wọ́n gbà wípé ìmánì tó bá ti ní ìmánì sí ní ìmánì kò lè dínkù kò sì lè lékún kò bá àṣìṣe rárá jù bẹ́ẹ̀ lọ kò lè lékún kò bá àmọ́ ṣe ọlọ́run kó máa ṣe zìnà lójú méjèèjì wọ́n ní ìmánì rẹ̀ sì dàbí ìmánì Jibril alayhi salatu wassalam wọ́n ní kò sí yàtọ̀ nínú ìmánì mùsùlùmí kan àti ìmánì Jibril àti ìmánì anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kò sí yàtọ̀ àwọn ìgbàgbọ́ burúkú nìyẹn àwọn sẹ́ẹ̀sì kan nínú àwọn fírọ̀ <coughs> so ọlọ́ni wa ma umeru illa liya'budullah ọlọ́ni àpá wọn láti nǹkan méjì pé kí wọ́n sin ọlọ́run mukhlisina lahu ddin hunafa lóhun nìkan ṣoṣo pẹ̀lú ọkàn tó mọ́ kí wọ́n sì jìnnà sí shirk wa yuqimus salat kan ti máa kírun bó ṣe kí wọ́n kí lásìkò rẹ̀ wa yu'tuz zakat kí wọ́n sì máa yọ zakat náà kì í ṣe pé kó máa kírun nìkan kó máa yọ zàká rárá mùsùlùmí gbọ́dọ̀ jáde tó ń kírun tó ń sì ń yọ zàká tí zàká ti bá ti wọ owó rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ wò kó máa béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ǹjẹ́ mo ti lẹ́tọ̀ọ́ sí láti yọ zàká ṣé ojúṣe zàká ti yẹn ṣe di ọ̀ràn yàn lé mi lórí àbí kò tí ì di ọ̀ràn yàn lé mi lórí ó gbọ́dọ̀ máa béèrè wàdá nípa ní inú ọlọ́wọ́n tẹ̀síwájú ọlọ́ni iná lẹ́rí na káfàrú min ahlil kitabi wal mushrikin fi náàrí jahannam kọ́lìdì na fi ha kúlà ìkàhùn sharrul bariya ọlọ́ni ẹ̀rí àwọn jẹfẹ́rí min ahlil kitab wal mushrikin nínú àwọn ahlil kitab àwọn yahudi àti àwọn nasọ́rọ́ ọlọ́ni àwọn gbèpèrè nínú àwọn yahudi àti àwọn nasara wal mushrikin àti àwọn ẹlẹ́bọ fi náàrí jahannam tánbá ilé kú lórí tí wọ́n wà lórí ẹ̀ tánbá ilé kú lórí tí wọ́n wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́ni fi náàrí jahannam wọ́n wọ iná jahannama ọmọ iná ni wọ́n kì í ṣe pé wọ́n wọ iná nìkan ọlọ́run fi tì wípé họ́ọ̀lì dídà fi ha wọ́n mọ bẹ́ńbẹ́ lọ gbére ni ó ní ulaika hum sharrul bariyya ọlọ́run ní àwọn tí wọ́n wọ́ọ̀sì jùlọ nú àwọn ẹ̀dá ọlọ́run nìyẹn àwọn wo ni àwọn tí wọ́n gbọ́ nípa anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbọ́ nípa islam wọ́n làwọn ò ṣe wọ́n gbọ́ nípa islam wọ́n làwọn ò ṣe wọ́n gbọ́ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn làwọn ò tẹ̀lé wọn làwọn ò tẹ̀lé ọlọ́ni ulaika hum sharrul bariyya àwọn tí wọ́n wọ́ sí jùlọ lórílẹ̀ ayé nìyẹn lóbi jẹ́ pé kò gbọ́dọ̀ sí ẹnìkan tó gbọ́dọ̀ ṣeyèméjì nípa wípé àti yẹ̀wúdí àti nọ̀sọ̀rọ̀ àti mùṣírikùn àti kìnìkan kìnìkan tí ò ń ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ níyèméjì wípé èfèrí ni wọ́n ẹlẹ́bẹ̀ẹ́ bí àwọn mùsùlùmí yóò mọ̀ bẹ̀rẹ̀ pé ṣégefèrè wá ní àwọn ọ̀nà sọ̀rọ̀ àtàwọn yẹ̀mójì ṣégefèrè náà ni mo ó ti gbà wípé àwọn mùṣírikùn ẹlẹ́bọ ókè ọ̀rọ̀ tí wọ́n clear yóò mọ̀ wọ́n pé àwọn ahlul kitab àwọn tí wọ́n fún ní sẹ́rà ṣàlẹ̀ tí àwọn náà ní bẹ́ẹ̀ ni òun náà lakanú àyà yìí innal ladhina nínú síra àwọn kékeré pẹlẹbẹ bíi pamphlet báyìí ni wọ́n pè ní nawakidul islam àwọn nullifiers of islam àwọn nǹkan mẹ́wàá tó máa ń ba islam èèyàn jẹ́ ó yẹ ká lọ wá síra yẹn ká wá kà translation rẹ̀ ń bẹ arabic rẹ̀ ń bẹ nawakidul islam muhammad bin abdul wahab rahimahullah àwọn ni wọ́n ṣe síra yẹn àwọn àfáìsì náà àwọn àfáàsùn náà wọ́n ṣe ṣẹ́rífù síra yẹn síra yẹn bóyá two pages two pages péré náà ni nawakidul islam ó kàn mention àwọn nawakidul islam nǹkan mẹ́wàá tó ba islam yẹn jẹ́ ó kàn mention ẹ̀ lásán náà ni ó dẹ̀ jẹ́ odidi tírà tó bó ṣe wá yẹn àwọn afa wa ṣe ṣẹ́rífù tírà yẹn explanation each of this nawakid ó di mujalla odidi tírà ńláńlá odidi tírà ńláńlá tó nínú àwọn nawakid tí wọ́n dárúkọ wọ́n sọ wípé ẹnikẹ́ni tí ò bá gbà wípé àwọn yehudi àti àwọn nọ̀tọ́ra àbí àwọn mushrikun kò gbà yí pé gbèsèrè ni wọ́n ẹ́ mọ́nlám yóò kàfírì mushriki ẹnikẹ́ni tí ò bá pè wọ́n ní gbèsèrè wọ́n ní àwòṣà kàfí kúfùrìhìn àbóńdáwó ti kúfùrù wọn àwòsọ hahamazhabahum àbútọ́ yí pé mọ́sáàbù àwọn nàṣọ́rà àwọn yahudi mọ́sáàbù tó dáa ni ìlànà wọn da àwọn ẹlẹ́bọ tó wà ní nàìjíríà ìlànà wọn da àwọn ẹlẹ́bọ tó wà lẹ́kọ̀ọ́ ìlànà wọn lè dá gan o àwòtọ́ àhàmọ̀sáàbà hàn wọn ni káfàrọ̀ ẹnìyẹn náà ti di gèfèrí ẹni tó jẹ́ kí ni ẹni tí ó pè wọ́n ní gèfèrí àbó ń dáhùn sí jẹ́ gèfèrí wọn àbó ń sọ wípé ìlànà wọn da wọn ni káfàrọ̀ ìjìmọ̀ àná pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ inú Islam wọ́n lẹ́yìn nìyẹn náà ti di kèfèrí ló fi jẹ́ pé nìkan ò gbọ́dọ̀ máa dáhùn sí wípé àwọn Nasara àwọn Yahudi àwọn Mushrikun kuffaru ni wọn torí kíni torí pé bí nafsil Qur'an pẹ̀lú ẹ̀rí sí mẹ́nu al-Qur'an ọ̀rọ̀ wọn kílẹ̀ pé kuffaru ni gbogbo wọn. then pẹ̀lú hadith ta ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ nípa mi wàlàmì yóò mìn bíi kò wá nígbàgbọ́ sí mi kò nígbàgbọ́ sí ní tí wọ́n fi ránṣẹ́ sí mi yahudi yan kánà àwọn nàṣọ̀rọ̀ ní yan ó ní kò bá jẹ́ yahudi àbí nàṣọ̀rọ̀ ó máa mọ̀ sọ torí pé àwọn ènìyàn wà ní community rẹ̀ ó wá gbọ́ nípa mi wàlàmì yóò mìn bíi kò wá nígbàgbọ́ sí ní tí mo mú wá ó ní ìlà dákọ̀lá náà rọ̀ àfi wọ iná àbíkọ́ ṣe kí ni àbíkọ́ wọ iná so hadith yẹn kù stress sí asheikh muhammad bin abdul wahab tó ń sọnù nínú nawaqidul islam pẹ́ẹ́nì kan ò gbọ́dọ̀ ṣe torí pé tó o bá ti dáhùn sí i wípé àlètò wọn jẹ́ tèrí náà kí ló ń jẹ yẹ òun takò ntánàbí sọnù hadith yẹn sallallahu alayhi wa sallam torí pé nǹkan yẹn òun ló ń fà á àyè má gbọ́ iye dáadáa òun ló fàtà máa rí àwọn mùsùlùmí lóbìnrin tó jẹ́ wípé wọ́n mọ̀ fi àwọn christian alẹ́ ní tó ń fẹ́ nìyẹn ẹni tó ń nífẹ̀ẹ́ sí nìyẹn ẹ́ ṣèbí ahalul kitab ni wọ́n ṣe bá lè fi àwọn ahalul kitab ẹ́ èèwọ̀ ni fún mùsùlùmí lóbìnrin láti fẹ́ ẹni tí òun ṣe mùsùlùmí lọ́kùnrin ibi táwọn ti ṣerú nìkan bẹ́ẹ̀ àáfàá tó bá so wọ́n pọ̀ tó wà involved láti ṣe ákúdù ọmọ mùsùlùmí lóbìnrin pẹ̀lú èfèrí lọ́kùnrin ọ̀daràn àfáàyẹ ọ̀daràn ní àfáàyẹ níwájú ọlọ́run ọ̀daràn òun níwájú ọlọ́run torí pé nìka yẹn ò so ọmọbìnrin yẹn zina ló ń ṣe lábẹ́ ọkùnrin gèfèrí tó fẹ́ tó rò pé òun ti ṣe nìka nìka yẹn ò nínú Al-Qur'an ẹ̀gbọ́n tó lọ́n sọ ọlọ́ni wàlà abdun mu'minun ẹ̀yin ọmọ mùsùlùmí lóbìnrin kó o fẹ́ ẹrú tó jẹ́ mùmìnì khairun min mushrikin ó lóore fún ẹjú kó o fẹ́ ẹlẹ́bọ lọ àjẹbàkúnà kódà kí ẹlẹ́bọ yẹn jẹ́ kí ni o ẹ́ kó wá amazing kó jẹ́ wípé ó lọ́rọ̀ ẹ́ àwọn èèyàn fẹ́ràn láwùjọ ó ní popularity kó o lọ fẹ́ ẹrú tó jẹ́ mùsùlùmí tó jẹ́ tálíkà ó lóore fún ẹ ju kó lọ fẹ́ gèfèrí ẹlẹ́bọ ẹ́ torí pé ó lówó torí pé ó ní ọrọ̀ lọ àwọn òbí wa gbọ́dọ̀ ṣọ́ra wọ́n gbọ́dọ̀ ṣọ́ra ṣe ní agbègbè yìí nípa wípé àwọn ọmọ obìnrin mùsùlùmí ẹ gbọ́dọ̀ mọ wọ́n ran káwọn lọ fẹ́ àwọn gèfèrí gẹ́gẹ́ bí ọkọ sonu aya yìí innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin àwọn àfáà onísúfí lápèjúwe àwọn àfáà súfí àwọn àfáà jẹgúdújẹrá kọlọmbà tún wọn ṣe tó jẹ́ wípé wọ́n ń da gbogbo nǹkan papọ̀ mọ́ra wọn wọ́n jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó kílẹ̀ sáwọn mùsùlùmí wọ́n jẹ́ ó kílẹ̀ sáwọn mùsùlùmí mo ti gbọ́ táfà kan tó ń ṣàdúrà àtọmọ ń ṣe láràárọ̀ náà mọ́ṣáláṣí wọn ẹ̀ bàbá wá kó lọ́n bá ṣe dáadáa fún wọn bàbá edu àwọn náà mú fún ọdẹ náírà wá ọlọ́run bá gbàdúrà wọn ìyá sùmọ́nù àwọn náà mú five hundred wá ọlọ́run bá jẹ́kọ́dá wọn yá ó ń ṣàdúrà ẹnìkan bíi pásítọ̀ nínú street òun náà wá fowó ránṣẹ́ sí ìmọ̀ọ́mù pé láti ọ̀dọ̀ pásítọ̀ so ìmọ̀ọ́mù bá àwọn pásítọ̀ wa àwọn náà fún wa ní five hundred ọlọ́run gbàdúrà tí wọn náà ẹ̀sìn kan náà ni gbogbo àjọ ń ṣe ìkànkan náà nítorí pé àkókò mọ ìtọ́lọ́hún ó gbà ń subhanallah tori kí ni torí five hundred naira ọ̀rọ̀ ẹ̀sìn wa dàrú mọ́ ọ lọ́wọ́ ó wá ń dàrú mọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́wọ́ ó wá ń sọ wípé ìkan làjọ ń ṣe mùsùlùmí islam àti àwọn tó ń sọ yìí pé ọlọ́run mẹ́ta lọ́kan kì í ṣe kankan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì islam ń sọ pé kí ni qul huwa Allahu ahad ẹyọ̀kan ni ọlọ́run ẹyọ̀kan ni kò ń ṣe mẹ́ta lọ́kan kì í ṣe méjì lọ́kan kì í ṣe ẹyọ̀kan nínú mẹ́ta àwọn kan nígbàgbọ́ nu trinity ẹnìkan nú àwọn tó ń sọ yìí pé qul huwa Allahu ahad ó tó ń sọ yìí pé ìkankan náà làjọ ń ṣe how báwo ló ti jẹ́ kankan náà. ṣé ati àti one jẹ́ kankan náà ni ọmọ kéèjì nǹkan tó máa sọ pé three àti one jẹ́ kankan náà ni rárá torí pé tó bá pẹ̀lú fingers rẹ̀ yóò ka mẹ́ta lápò ọ̀tún àpò òsì yóò ka ẹyọ̀kan tó báwo ni wọ́n ṣe jẹ́ kankan náà wọ́n jẹ́ kankan náà ọlọ́run wá sọ ní alukur'an lakọ̀dí káfàrọ̀ lẹ́bí na iná lọ́ha falasa ọlọ́run sọ sọ yí pé in mẹ́ta ọlọ́run ní kọ̀dí wọ́n ti ṣe ìmáàmù wọn sọ yí pé kankan lájọ́ ń ṣe torí pé wọ́n fún five hundred naira ó wá ń da ẹ̀sìn ìrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ tó ló fi jẹ́ pé mùsùlùmí á ṣọ́ra ọ̀dọ̀ ta la fi ń gba ẹ̀sìn wa wá àti ta la ń gbọ́ ẹ̀rí nínú àyà yìí ọlọ́run bá rí pé láti kiri rẹ̀ eléyìí ò túmọ̀ sí wípé mùsùlùmí kan kó wá rí gètè rí kan kó a mọ̀ bájà wọ́n ràn iṣẹ́ o wọn ni ọmọ bá gèfè díẹ̀ káàkiri gèfè rí ọlọ́run ni wọ́n wọ́n ṣe gèfè rí títí ẹ̀ bí wàá ṣe bá wọn lu ọ̀tọ̀ ìyẹn ni wàá mú lò nínú ẹ̀sìn títí ẹ̀ kì í ṣe pé kó wá lọ yọ àdá wípé ibi tó kíbi tó bá ti rí wọn kó mọ pa wọn ẹnìkan ò rán iṣẹ́ yẹn Islam kọ́ ló rán ẹ níyẹn àwọn tí wọ́n ń ṣe yẹn láwùjọ bí tí wọ́n ti ń ṣe nílùú tí òṣìṣẹ́ rí à ń bẹ̀ wọ́n ń jíṣẹ́ ara títí wọ́n ní wọ́n jẹ́ṣẹ́ Islam wọ́n lè represent Islam wọn represent islam àwọn jẹfẹ̀rí àwọn yahudi nasọ́ra wọ́n ń bẹ lásìkò ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ wípé kódà àwọn yahudi ń bẹ ní ìlú madina tán lè lo ìgbésí ayé wọn lásìkò ànábì muhammad sallallahu alaihi wa sallam àwọn ogun sànàbí ìjà kálọ̀ ka ìtàn nípa bó ṣe jà àwọn ogun yẹn ṣùgbọ́n ẹ̀sìn ìyá lọ́tọ̀ọ̀tọ̀ tán má ti ń pè yín síbi ẹ̀sìn wọn ẹ̀ sọ pé rárá lakum dinukum waliya din ẹ máa ṣe títí yín kémi náà máa ṣe tèmi la àbújú máa ta àbújú nítorí wọn sọ fún anabi muhammad ẹ̀fọ́ sálà sọ fún wọn wípé o ò lè ṣe tí wọ́n ń ṣe èmi ò lè báyìí sọ wípé mẹ́ta lọ́kàn ẹ́ kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam ahad orí tí mùsùlùmí wà nìyẹn ọ̀kan ṣoṣo ni ọlọ́run kò bímọ ẹnìkan ò sì bí kò tọ́ka fi ọmọ ròyìn ọlọ́run kódà kò sọ pé o kàn ń dà á pé ni o mí ni ọmọ gangan ẹ begotten son ẹ begotten son ọmọ téèyàn bí tó bí tó fi inú ara rẹ̀ bí àwọn kan náà sọ pé a mí ni ọmọ tó fi inú ara rẹ̀ bí gangan ìyẹn lè fi ọmọ ẹnìkan náà lọ́mọ èèyàn kọ́ ọmọ mi pa kàn dà á pé ni má da ọmọ pè fún ọlọ́run ayé da ọmọ pè fún ọlọ́run pé ọmọ ọlọ́run rárá ọlọ́run takadu samawati wal ard takadu samawati yatafattarna ọlọ́run ní sámà fẹ́ fàya sámà ó fẹ́ fàya gbogbo àwọn òkè fẹ́ explode torí kí ni anda aoli rahmani wanada torí pé àwọn kan kílèmù pọ́lọ́ ń bímọ sámà gan fẹ́ bínú àwọn òkè fẹ́ fàya torí pé wọ́n kílèmù pọ́lọ́ ń bímọ tó bá àwọn nǹkan yẹn náà ẹ̀dá ọlọ́run ni wọ́n àwọn náà mọ ọlọ́run fi yí àwọn náà kọ́lọ́run ò bí mọ́ kò tọ́kẹ́ sí ròyìn ọlọ́run kẹ́ fi ròyìn ọlọ́run ẹ mọ́ fi ròyìn ọlọ́run so àádúró lórí kí ni kul huwa Allahu ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba àjẹrò onúkan ni kò bímọ ẹnìkan ò sì bí ẹnìkan ò sì jẹ ọlọ́run walam yakun lahu kufuwan ahad abiyallahu subhanahu wa ta'ala kó fún alágbóyè rẹ̀ ní